آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهل بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله الذين هدى الله قلوبهم للتقوى لهم مغفرة ورزق عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعلمون ولو أنهم فقروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم يا

وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار نعوذ بالله سبحانه وتعالى من النار وندخله الجنه وما قرب اليها من قول او عمل عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الفاتحة والسلام الله الحمد لله أنا أبدي أتفهم إلهي لك الحمد فيك أبدا قل ربك كويك كويك إلهي لك الحمد فيك وذاك كوس وكوس وكوس كول إلهي لك الحمد فيك وذاك Àwọn àràfí ọlọ́run bá dá ọ̀nà àdámá máa rí gbogbo àwọn àdúgbẹ́ta ọ̀pọ̀ yìí. Ìlànà ìlànà tẹ́lẹ̀ ṣàmúlò sí àwọn àdámá. náà ló pa tọ́lọ̀ fi wọ́n mọ̀ tí ó jàjẹ́ ìsáyé pé ẹ̀yẹ wá fi sẹ́nu sẹ́yìn ń tó jẹ́ ẹwà fi hàn ní ibi mo gbogbo nǹkan. Ìlànà ìrìnàjò

tó fẹ́ ṣe láyé ilé tó máa bọ́ lójú rẹ̀. Àwọn ọba nígbà míì, àwọn tó máa ń lò tó máa ń ṣe. Nínú àwọn sọ́nà máa fi ń dára lọ́dà rẹ̀ dára láyé. Mọ̀nà àbẹ̀rẹ̀ àmáyé ìrànlẹ́ àmáyé ìtẹ̀ṣára ọlọ́run lè ṣe ìfọ̀kànbalẹ̀ léèwọ̀ fún ẹlòmí wọn ní rí mú mi láyé wàhálà ní lápẹ̀tọ́ tẹ̀lé wọn. àti jẹ́ àti mọ́ ọlọ́run àmọ́ ọmọ jẹ́ kó nira fẹ́lò ní màlá ọdún kan ayípo ẹnu kó ń jàgbà ń jàgbà lọ́wọ́ náà ló máa fi lò jálẹ̀. ọdún ọ̀sẹ̀ àtúntẹ̀lé àwọn èèyàn ah, bó ṣe rí lèṣi náà rí láti gbà tí mínà sì mọ́ bó ṣe ń lò ṣẹ̀mí rẹ̀ nìyẹn. ẹlòmíì kẹrẹrẹ ọlọ́run mọ́ọ́mọ́ sẹ́pẹ̀sẹ́pẹ̀rẹ̀ ọlá rẹ̀ fún ó ṣe máa ń mọ̀ ọmọ ṣe afẹ́lòmí adẹ́mọ̀ ọmọ ọgbà mi alóhùn fẹ́lòmí kò tán tó fẹ́ ọlọ́run bá ló máa ń ṣe léyìn ìtọ́lọ́run bá ṣe náà ní tí ó máa ń gba ṣíṣe Ntọ́lọ̀ ń bá fún ní náà ni tí èèyàn máa ń ní láyé. Bí gàgà náà kàánà bí kẹ́ẹ̀ni ìfàlà. Ẹlẹ́mí ilé bẹ̀rẹ̀ sí ṣèrò ní kódà àwọn tí wọ́n wá ń jí gbé yẹn ń kọ́. Àwọn ọmọ yahoo wa ń kọ́ sọ́lọ̀ ló fún wọn ni. Bí gàgà náà kàánà bí kẹ́ẹ̀ni ìfàlà ẹlẹ́mí lè máa rú kó lè nǹkan ẹni sọ́dọ̀ bá fún ni nìyàn máa ní láyé. wọ́n lè máa wá sọ́nà lákàáyẹ lò ní ìgbó dáńgbà náà àwọn tí wọ́n wá jí owó ìjọba owó àjọ ni wa kó ń kọ́ ọlọ́run ló fún àwọn ilé yẹn náà ní tí wọ́n ní. bí kàkà máa wá sínú òròlé àwọn àwọn ẹlòmíì ní kó jà o àwọn tí wọ́n wá ń kidnap èèyàn tí wọ́n fi ń ní million billions of naira lọ́wọ́ sọ́lọ̀ ló fún wọn léyìn náà. àbíkẹ̀ ká sọ pé àwọn tí wọ́n ń pààyàn tí wọ́n fi ń ti owó lọ́wọ́ ẹlòmíì ní ọmọ ronú pé sọ́lọ̀ ló fún wọn. ìrònú ni sọ́lọ̀ ọba ló fún wọn. كان ما كان بغير كلام tó wà ń bẹ̀ náà kọjá pé ohun tó wà nínú àkọọ́lẹ̀ wọn owó tọ́lọ̀ wọn bá ti kọ mọ́ wọn kó fẹ́ gba ní àkáǹtì wọn kọjá iye owó tọ́lọ̀ wọn bá ti kọ mọ́ wọn láyé pọ̀ wọn fẹ́ bà láyé iye tó ti wà nínú àkọọ́lẹ̀ wọn kó wọn máa fojú rí láyé wọn máa kà láyé ọ̀nà táwọn kọ̀ gbà láti jẹ́ kó wòyẹn dọ́dọ̀ wọn ọ̀nà ọ̀nà haram ká ní tí gba ọ̀nà obìnrin ni wòyẹn padà tẹ̀wọ̀n á tẹ̀wọ̀n lọ́wọ́. ká ní kí wọ́n jókòó jẹ́ ni wòyẹn padà jẹ́ tiwọn ṣùgbọ́n náà táwọn wá lọ ọ̀nà ìjọ́rọ̀ ọba òfẹ́ tó na náà wọn náà tẹ́lẹ̀ fún kúkú máa ní ya wèrè ẹ̀rẹ́ lómi náà tó náà lọ jalè tọ́wọ́ pálábá rẹ̀ ségi ni ẹ̀yìn rọ́mọ yahoo tó náà lòlòkulò tó dìdàkudà ni torí pé kò sí náà kọ́ lè níyẹn o fẹ́ lówó ó tún wá lọ gbọ̀nà ẹ̀gbùrú ilé jẹ́ ní lára wọn tá a wípé ah, eh, náà dábí ọgbọ́n tó bá jẹ́ ni. fọ́ntọ́nà sọ nínú alkùnrán. ọlọ́ni gbogbo ẹni tó bá ń wá ní wàràwàrà tó ń kọjú ayé. gbogbo ẹni ojú ayé bá ń kán tó ṣàfẹ́ ní kíákíákíá. ẹ táwọn yorùbá náà ń sọ pé ní tí òmọgbẹgbẹ rẹ ti là wọn lórí eré ló máa kú sí. máa ń kí ọ náà yóò rí ìdúró lẹ́wọ̀n àjìlá. ẹni tó bá fẹ́ sáré ní owó Àjẹ́línà làwó. Ẹni tó fẹ́ sáré dé ipò kan láyé. Máúkànà yóò ìdọ̀là wọn jíra. Ẹni tó fẹ́ sáré di onímọ̀ láyé. Máúkànà yóò ìdọ̀là wọn jíra. Ẹni tó fẹ́ sáré kánjú ní mọ́tò àbúfẹ́ kọ́lé. Máúkànà yóò ìdọ̀là wọn jíra. Ọlọ́run ẹni tó bá nílé ẹ̀ lòún fẹ́ tọrọ. Àjẹ́línà làwó fi há màá nà ṣáà. Ìmọ̀ nùrí. Ìmọ̀ nùrí ọlọ́run àwọn ọlọ́run ọba fún àákọ́jú fún ó ṣe lóun fẹ́ ní kíkọ́jú yẹn àwa náà wá ní kí nǹkan náà kọ́jú dọ́dọ̀ rẹ̀. ṣùgbọ́n kì í ṣe gbogbo yẹn la máa ní kó kọ́jú dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ o pẹ̀lú tá a bá fẹ́ kó ní tẹ́tẹ̀ náà ni o. àjálù náà yà ó rí ìhà máa ń ya òlè máa ń nù rí. ìmọ̀ nù rí ìdí wa lẹ̀ ẹni tá a bá fẹ́ kó ní tẹ́tẹ̀ náà ni o òun wá fẹ́ kó tètè kánjú dé ló fà tó jẹ́ sẹ́lò ní owó tó yẹ kó lò of seventy ó ti kọ́jú wọ of twenty five àwa lò ó yàfùyàfùyàfù ó fẹ́ kọ́jú níní ọlọ́run wa wá mọ̀ ọ́n máa ń gbani wa lọ́rẹ̀ ní ìrìnàjò kó pẹ́ láyé a máa wá padà wá pàtàn pé àwọn èèyàn tó wá mọ̀ ń gbani máa sọ pé nígbà táwọn ilé yí owó lọ́wọ́ nígbà táwọn ilé fi ń kọ̀ńtólù owó nígbà táwọn ilé fi ń gun ẹṣin nígbà táwọn ilé fi ń kọ́lé متعلي في واشو من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد Bọ́lá ṣe tí ilẹ̀ fún kókó dọ́wọ́ rẹ̀ kò fẹ́ bẹ́ẹ̀, òun fẹ́ ní kíákíákíá wàràwàrà. Ọmọdé àyè náà làrú jà nàmà yẹn lára àmàdé mú màdàrú rọ̀. Ìtura wá kẹ́yìn rẹ̀ náà ni pé ọ̀nà tó pàfi ní ọ̀nà tí ò dá lọ́nà tó pàfi lówó, ọ̀nà tí ò dá lọ́nà tó pàfi lọ́lá, ọ̀nà haram ló pàfi kọ́rọ̀ jọ. Wọ́n máa já nínú àlàrú jahannam. Ilé ẹ̀lú máa wá pàtọ́rọ̀ rẹ̀ fún máa kọ́ ọ̀gùn ti jahannam. Awọ bẹ ọkùnrin ti pápá yọjú wò. Màdìmú máa ń. Àwa dẹ́ni ikú ẹni àbùkù ẹni yẹpẹrẹ. Yàtúlá màdìmú máa ń. جحورا torí ìkẹ́ tó ní àsìkò ìkẹ́ tó ní gbèdéke ọlá tó yẹ kó nígbà tó fẹ́ tó fẹ́ dópin kódà sẹ́ni tó lọ láwọ̀ bá kúrò nínú ọlá ọlá máa fi nílẹ̀ wọ́n bẹ́ bọ́lá ọba fi nílẹ̀ ẹni tó lọ́lá máa wọ́ lábàáyé pàápàá náà kò nílé jù lẹ́nu rẹ̀. wọ́n máa ní ọwọ́ tẹ̀lé àbí wọ́n من أراد الآخرة ومن أراد الآخرة وسعى لها سعيها Akọ́ túnmọ̀ ayà ilé ẹjá kí ìsáwọn tàjọ ń gbáyé lónìí. Pẹ̀lú omi ti jẹ ààrẹ orílẹ̀-èdè rí. Wọ́n tó ẹni tó ń jáde tó ń gbọ́ oríṣiríṣi ọkọ̀ káàkiri mọ́ báyìí wọ́n wà lójú kan. Àwọn ẹlòmí ti ní oríṣiríṣi ọlá tí wọ́n ṣe ń kàn tó dọ́là yẹn lọ. Oríṣiríṣi investment ẹlòmí olùdásílẹ̀ yunifásitì ni ẹlòmí oríṣiríṣi àwọn nǹkan ló ti ní láyé tí ó tí ó di ní stéètì ní ìbò ìdání ẹlòmí ìdánìkan ni ọ̀gọ̀rọ̀ ọrùn wọn lónìí wà láyé ibi aláìsí ìní wà nínú gbèkùn ìní wà nínú ìgbélé ààrẹ tún ogbó ti ká ààrẹ mọ́ lára kò sínú pé bóyá bàbá sì máa wà ókè wọn tún sì máa máa lò kéṣàn káàkiri bàdá sì máa wà ókè ibi tó ń gbà lọ yìí táwọn èèyàn rẹ̀ ń retí ní títọ̀ tó bá dẹ̀ yá àwọn tẹ̀ tíráyà àwọn tẹ̀ àtẹ́báwọ̀ bàtọ́ ti wà ayé ò ṣe wá máa ń fi gbogbo a ìyá ní ọlọ́run àti wa ní ayé ìyá ní ayá tún lọ́rùn. wọ́n máa ní ọwọ́ tẹ̀lé náà ní ọjà wa fàálẹ̀ náà yá. ayé lẹ́lẹ̀ ní na tuntun ní ẹ̀kúrò ní Islam ọ̀padà ní ayé náà kò tó wá ní lọ́rùn. ayé من أراد الآخرة wọ́n ẹni tó bá lọ́wọ́ fẹ́ ní ọ̀run ó wá sí gbìyànjú sàálẹ̀ ha sàáyà ha sàáyà ha ó kírun wọ́n ó ń ṣe dáadáa sáwọn ènìyàn ó ń jẹra rẹ̀ nípa láti fọ ẹ̀mí ara rẹ̀ mọ́ láti lè jẹ́ kẹ́ ní òun mọ́ sẹ́ni kẹ́ni. wọ́n sọ àwọn ọ̀rẹ́ àwọn ìjẹ́ náà. ó náà nú kò dájú. wọ́n sọ àwọn ọ̀rẹ́ àwọn ìjẹ́ náà. ó láwọ́ kò jáun. ó ń mójútó kọ̀ọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ torí kó bí káàdìkì àmọ̀ ń já. àwọn akẹgbẹ́ rẹ̀ oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń tọ̀ fi wá owó òun náà mọ̀ ọ́ mọ̀ ọ́ tọ̀ jù wọn lọ orí rẹ̀ tó kàwé oríṣiríṣi ọ̀nà táwọn yẹn lè fi jìbìtì lọ́nà máa. opportunity wa bá níbi iṣẹ́ ìgbẹ́rù ń bá pé tí ń bá gba bí ìyá àti ìyá mi kọ́. ó wá ń gbójú kúrò níbi àwọn ìfà tó lè pani lọ́nà fún ya. ó wá ń sá eré pálí kí á mọ̀ ni mò ń dé tèmi o. ọlọ́run ni tó wá kọ́kọ́ mú láàyò ó náà kó tó dìgbàgbọ́ òdodo. ó sẹ́lẹ̀ fọlọ́. wọ́n mú wọn mú òun nínú torí pé téèyàn bá fẹ́ jẹ́ ní eré àfi kó kọ́kọ́ gbà islam àṣírí yẹn nìyẹn tó bá fẹ́ jẹ́ ẹni eré tó fẹ́ jẹ́ pé ẹni eré lọ́dọ̀ tọ́lọ́wọ̀n àti lọ́dọ̀ àwọn ènìyàn lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ láyé islam làkọ́kọ́ tí wàá kọ́kọ́ mú ṣùgbọ́n táwọn èèyàn bá ń rí ẹni rẹ̀ ẹni eré láyé tó bá kí ń tẹ ẹni eré lọ́dọ̀ ọlọ́run

wọ́n ara àwọn kan tó wá ń gbógun tiẹ̀ tí wọ́n kó rẹ́ra rẹ̀ kí èsì àwọn ènìyàn àwọn ti tó ṣùmùlẹ̀ ni àwọn ẹni eré kan tí wọ́n gba tiẹ̀ o lè má mọ̀ wọ́n tán o lè mọ̀ ní kíni wọn. màlíyà tàkìlà àhàlù ọ̀hún màdùn bíi àwọn àkìlì ilé tó ti dájú ṣáká tí ò ní bákan méjì inú. máa ń yà dàbílá. ọ̀rọ̀ nípa ẹnikẹ́ni tó bá pààyà ọlọ́run. máa ń yà dàbílá. ẹni tó bá fi tọ́lọ́run tó ọkàn àyà rẹ̀. máa ń yà dàbílá. ẹni tó bá dààmú rẹ̀ mí rẹ̀ pẹ̀lú àti dúró tọ́lọ́run. máa ń yà dàbílá. ẹni tó bá yẹ pẹ́pẹ́ kọ́lọ̀ ni àkọ́kọ́ tó wà nínú ìròyìn rẹ̀. máa ń yà dàbílá. ẹni ẹni tó bá ń gbogbo ògbàrò ní pé tí bá ṣe lè yọlọ́ lè jẹ́ níyà lè ṣe ẹni tó bá ń gbogbo ògbàrò ní pé tí bá ṣe lè dáadáa kúkú wà ń bẹ̀ táwọn yọba ṣe ẹ̀gbọ́n mi ní àmàgbà ládá. gbogbo ẹni tó bá ń gbogbo ṣe rere. yòòṣọmọdú fi àwa síbi yìí. ẹni náà padà jẹ ní ẹ̀yìn nígbẹ̀yìn ayé rẹ̀. yòòṣọmọdú fi àwa síbi yìí. ẹni náà padà ẹni ọ̀ní padà wá jù ká bá mọ̀sẹ́ni fún wọ́n dẹ̀ ju fún tó. yóò ṣe pàtó sí àwọn àkìrìkì tó bá wà láyé a máa jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọ̀nà àtàwọn àlékà rẹ̀. tó bá tún jẹ́ inú sáré àti máa jẹ́ ní àpọ́nlé tí wọ́n máa tí sáré tí máa rọrùn fojú ìgbésí ayé lọ. tó bá jẹ́ òṣèlú àti àmà tó wá wà nílẹ̀ tí ó gbà orí yìí tó yẹ wọ́n máa wà lẹ́nà lọ. wàyà ti fi ìṣàrò máa hánú wà máa ń àzó. ويكفي شر من هانوا Ọlọ́run yìí ṣe máa wá tó kúrò níbi gbogbo aburú gbogbo tí máa ń pẹ̀lú àti lára rẹ̀. Ṣé aburú sì sọ́dọ̀ rẹ̀? Àṣírí tó ń pẹ̀lú ní ọmọ Ọlọ́run yẹn. وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا ọ̀nà ọba jẹ́ káwọn ọ̀pẹ́ tó bá jẹ́ pálẹ̀ kìí àmọ̀ lòun wá ọ̀run ló fẹ́ ní ó kàn rí kúyayé ìtò bá ṣe ṣe ní ọ̀rẹ̀ ká ṣe ìtò bá dẹ̀ ṣe ṣe ká pàtì èèyàn tó lé lánàá náà tó ṣe pápá ní ẹ̀ hàn kókó lọ́lẹ̀ lọ. ọlọ́run náà ká ìwé yẹn tó bá rí báyìí. àwọn làwọn tó yẹ pé ìlàkàkà àwọn ìgbòkègbodò wọn mọ̀ṣíkú rọ̀ ah, ohun tó dáa ni o ohun tó máa ní ọgbẹ́ lẹ́yìn ni o ohun tó máa lórí ìdáadáa ni o mashkura. Ọbẹ̀ ọlọ́run bá kó jọ ọ́, ó jẹ́ pé yẹ́sí ohun tó máa mú múlẹ̀ níwájú náà ni ẹ̀sìn ti ẹ̀. Ó jẹ́ pé ẹ̀kọ́ tó máa pàtàkì jù lẹ́yìn wa, ó náà ní títafẹ́ lọ dé sí níjọ̀gbọ́dà sí àmà. Ó máa jẹ́ kí ayé yìí bá ọ̀run jẹ́ mọ́ wa lọ́wọ́. Akẹ́rọ wa ń káàbọ̀ sí tafsir wa tuntun ní. Ibi tá ó náà ni àwọn àdáàbò ńlá kan gbòógì ilé tí ànábì sọ̀lọ̀ sọ́lám sọ̀rọ̀ ní kò fi kọ́ àwọn sọ̀hábà látàrí irú ẹ̀kọ́ wo ló yẹ kí wọ́n ní pẹ̀lú rẹ̀ pàápàá jùlọ nígbà tí wọ́n bá wà ànábì lọ́lé sọ̀rọ̀ alẹ́ mùsọ̀lá nígbà wọ́n bá fẹ́ rí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ tí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbí tí wọ́n fẹ́ kó wọn yanjú àlámàdé kan nínú àlámàdé ayé wọn torí pé nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí ọlọ́run bá kó fún ànábì sallallahu alaihi wasallam wọn náà ní pé òun gangan ó ní ibi tí àwọn sàhábà tí wọ́n máa ń ṣe rí padà wá nínú àlámọ̀dé ọ̀rọ̀ ẹ̀sìn wọn ni àbí ọ̀rọ̀ ilé wọn ni láàrin lọ́pọ̀láyá ni àbí ọ̀rọ̀ owó wọn ni àti gbogbo nǹkan yóò tí wọ́n dáwọ́ ní tí wọ́n ń ṣe tó bá ti fẹ́ dàrí ìgbà tó fẹ́ dàrú ọkẹ́ yẹgẹ́ ogun wọn padà wá bá ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ó dàrú

kódà lọ́dọ̀ àwọn ọlọ́ba lọ́ba àfáà ní bá a ṣe gbọ́dá tàná lè ní nìyẹn àwọn gómìnà lọ́dọ̀ àwọn gbogbo ọ̀nà ọ̀pọ̀dọ̀ ọgbọ́dọ̀ mọ̀ yí pé olùmọ̀ lẹni tí àwọn máa kó ìṣòro ìyanjú tó ṣòro yẹn lọ́ba ẹ bá wa wá kí la lè ṣe kí kúrò ní rẹ̀ wa ẹ ó ti wá di ń jẹ́ pé àwọn olùmẹ̀sìn bá tó wọn sí òde táwọn ìjọba bá tó wọn kọ́ wá ṣe wá àti fún àwọn mákàn máa yin ìjọba máa kàn ìjọba lé kàn lè ń ṣe wá àti kan tó tọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún wọn kàn lọ tán káwọn yẹn jókòó sọ́fíìsì kan tó máa tòrò kó mo wá pe àwọn special advisers wọn pé àgbọ̀tí ah, ẹ̀jẹ̀ wá sọ eléyìí fún wa ẹgbọ́n kan ti kọ́ nípa ti sọ àwọn àfáà tí wọ́n tún ọjọ́ tẹ́lẹ̀ tọ́lá àwọn lọ́sàrò kúránì kalẹ̀ fún ọkọ̀ máa tọ́ wọn fún bọ̀tẹ́yìn wá ṣàlàyé fún wa ẹ̀gbọ́n sẹ́ni tá a kò tó wá sí lẹ́kṣọ̀ fún wa sọ wọ́n nílé ìta ṣe yóò dáa wọ́n ní bá ṣe ń ṣe ní nàìjíríà wọ́n ní kò bójú mu wọ́n nílé ìta náwó sí wọ́n ní kò dáa kò bẹ́sìn mu wọ́n náà yẹ̀rẹ́ ìta ń bẹ́ káàkiri ìbínú ọlọ́run ni wọ́n ní bá ṣe fó gbé orin lárugẹ àtijọ́ wọ́n ní kò dáa àwọ̀ á máa wọ́n náà mọ̀ tí wọ́n pèrèkèrè jùlọ lẹ́nu ẹ̀kọ́ ló yẹ ká máa fún ní ìwúrí ká máa fún wọn lówó fún wọn nílé fún wọn ní mọ́tò ẹ̀jẹ̀ ká máa olùmẹ̀sìn olùyẹ̀kọ́ lọ ṣìdánilẹ́kọ́ lọ́dọ̀ àwọn èèyàn ńláńláńláńláńlá kẹrù gbà wọn kí wàá rèrè dé bá wọn máa olùmẹ̀sìn tòní ti tara wọn lọ́pọ̀ o èló ni wọ́n ń gbé fún yín èló lẹ̀ ń gbà kílẹ̀ ní ẹ̀rọ pé kò ní tán ẹjá tòlú lọ́rọ̀ fáwọn èèyàn àwọn olóyè àwọn olóyè tẹ tẹ kójọ náà sínú ẹsìn tí ẹ padà á rí pàdánwò ni wọn báyìí ọlọ́yà àdánwò ni wọn àdánwò náà ni wọ́n lè máa jẹ́ kì í ṣe pé ní ìtorí pa ní ọ̀sẹ̀ náà fi àpọ́ǹtì wọn èyí bí wọ́n ṣe sin lọ́hùn sí wọ́n ṣe sin lọ́hùn sí kọ́ wọ́n làbí wọn sin lọ́hùn dáadáa pàápàá àti ń fún lóyè nínú mọ́sálásí torí pé tàbá ti gbé òyìnlélọ́wọ́ àti bá dáadáa rẹ̀ tó ń ṣe jẹ́ olúmọ ń náwó gan olúmọ ń súnmọ́ sọ́lá ti ṣe gan awátorí rẹ̀ wá fún lóye tó bá fi lọ̀yàn kò yẹ kíyàn pàápàá gbà á ń bèèrè ẹni tá àmọ́jú wákàtí márùn rẹ̀ ṣe rí á ẹni tí wọ́n fàtà rẹ̀ ò yanjú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwa jù lóye táwa gboyè tán wá jọba máa wà lọ́wọ́ àwọn tí ẹ kí wọ́n jókòó ká máa ṣe wáàsí fún wọ́n máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n padà lọ tún lé wọn tò wọ́n lọ tún ayé àwọn ọmọ àtàwọn ìyàwó wọn ṣe wọ́n lọ fún ojú tó ń polówó tí ń wọlé fún wọn lọ́nà tó gbọ́nà bọ́nà tí ò tọ́ àwọn tí wá gba oyè àwọn àfáà tí wá jẹ́ dodo òdodo wá lè tẹnu wọn jáde mọ́ àwọn ẹ̀kọ́ tó wà nínú Islam rèé àwọn ẹni tàná bọ́lá ṣe pọ̀ tó bọ́lá ṣe pọ̀ tó. iná ní kí wọ́n máa wà ní dọ̀kọ́ tí máa ń ní ìjà tó mọ́. àwọn ẹni àpọ́nlé bó tilẹ̀ ò kí jẹ́ mú kó fún wọn tó. iná ní kí wọ́n máa. bó tilẹ̀ ò kí lè máa pa wọn tó. Àwọn ẹni ọ̀wọ́ ẹni dáadáa olùjọ́sìn fọ́lọ̀. Àwọn ẹni ọlọ́run tàná tó ti mẹ̀wò kí àti náà ti lò kú máa rọ̀gbọ́ tó fún wọn. Jàmá ti fàlí látọ̀run. Ń tá ní ọlá ara wọn, iyì ara wọn, al tó wà lọ́wọ́ wọn yẹn, ó jọ ọ́ lójú ju gbogbo. Wọ́n ní àlùkò láàbùn. Tàmàlì Fadílá tòun wà láàrin ọ̀gálá. Wọ́lá ṣe kó pẹ̀sidẹ́ntì kò ní jọ wọn lójú. Ìnáli kìrọ́ máa. Ọkọ̀ bẹ̀ǹkù bẹ̀ǹkù táwọn ọlọ́lá ń gbé kiri kò ní wọ̀ kò ní wọ lórí. Ilé ńlá ńlá ńlá ńlá jẹ́ ọ̀nà jọ̀nà tí wọ́n kọ́ kò ní pàtàkì lẹ́nu wọn tí ni.

دامت ma والأهل بلاب ẹ̀rẹ́ ní tàà ń fẹ́ gbogbo ẹni tó bá jẹ́ olùpùpù sẹ́sìn lónìí gbẹ̀yà ìmọ̀ kákàkiri ayé ẹjá ànábì àwọn bí tóórè lánàá àwọn ẹ̀kọ́ a gbọ́ tọ́lọ̀ bá ń kọ́ wọn yìí ẹ̀kọ́ náà ni pé lè ń tó kì í ṣàfà ló gbọ́dọ̀ máa ṣe kúbẹ́kúbẹ́ kí n ṣe olùmẹ̀sìn gbọ́dọ̀ máa ṣe kúbẹ́kúbẹ́ lọ́dọ̀ ọlọ́lá ọlọ́lá ló gbọ́dọ̀ máa lọ́bì pé mo fẹ́ mọ ustazu yẹn mo fẹ́ mọ ṣéèkù yẹn mo fẹ́ mọ àǹfà yẹn mo fẹ́ mọ ìmáàmù yẹn mo fẹ́ kíìtì wọn ọlọ́lá mi bá dáná owó kalẹ̀ lónìí ọláhì àwọn àǹfà tí ó pè wọ́n lè jókòó sílẹ̀ rẹpẹtẹ ládàrá dalẹ̀ ń bá ká àwọn àǹfà tí ó pè kò pè wọ́n ọlọ́lá bẹ́ẹ̀ lómi bá bímọ gbogbo àwọn tí ò yọ ọmọ fún táwọn afá ádà àwọn kan gbàgbé náà ni àwọn àdìsítà bá wá ẹ̀dẹ̀ dínú Allahu Akbar ọkàn ìfò ni àwọn náà wá surprise ní ah àdáwọ̀ dé àwọn afá wa lọ surprise birthday fólówó àwọn akọmọ tó lẹ́yìn wọ́n ti mọjọ́ òbí rẹ̀ àwọn débẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ṣáájú àwọn ará èyí tí ẹ̀kẹ́ sọ fún ló pín kẹ̀ sẹ̀dìgéèt ńgbẹ̀lẹ̀ sírí ẹ̀yìn tí wàá kóra yín lọ torí èlò èlò. wà máa ń rú sí kọ́lẹ̀ kan náà dáta òun fàyà háyà. òpin tọ́nà ń bá fún láyé ọ̀sán. wà máa ń rú sí kọ́lẹ̀ kan náà dáta òun fàyà háyà. òpin tọ́nà ń bá kẹ́tọ́ ní ìtẹ́lọ́rùn láyé. Gbogbo ọlọ́run bá jẹ́ kí n tó níjọ́ lójú kó máa rí pé alhamdulillah ilé náà ni mo lè lè yìí ní ìbọn tán. Ẹnà kí èsì lè yàn bẹ́ẹ̀. Ẹni yá padà lu àwọn ìṣẹ̀lẹ̀ kan. Àzíza Nàfúsì, Fúnra Ọ̀dà Àbíyájá. Àzíza náà bọ̀ sí ọ̀rọ̀ àzíyáda. Ẹ̀rẹ̀fẹ́ ni a kò ṣe ní ẹni àpọ́nlé, àwọn èèyàn pàápàá máa olówó pàápàá pọ̀nlé. Àzíza náà kò kò wọ rẹ̀ lẹ̀. Ẹ̀ ní mọ̀gbà tó ní àtìgbà tí ò ní. Zàzíyáda. Ẹ̀ gbọ́n pàtàkì àdàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé ẹni tó bá ń fẹ́ kí àwọn èèyàn fẹ́ràn tó dẹ̀ tó ń fẹ́ kọ́lọ̀ ń fẹ́ràn. Ìzìhàdì fi dúnyá ìṣẹ́gbọ̀ àwọ̀. واذهب في معبودك أنا بنوفق الله بينا وتفكر يا دينا تبعت ينا أوني mú ayé ní fíntí máa wáyé máa yà. Àdínníhà dúnyé. Ẹ̀dùn kò gbé sẹ́mi kò gbé. Òṣìkò kí a Wọ́n rí pé ọlọ́run rẹ̀. Wọ́n náà sí. Wọ́n náà. Yọ̀lẹ̀ kó a náà. Owó ọlá tó wà lọ́wọ́ àwọn èèyàn má jẹ́ kó mọ́ ẹ̀. ń gbogbo jọ mọ́ ọ̀pọ̀lọ gbọ́dọ̀ mọ́lé wọn tí kìí káṣe fún wọn nìnáwó ṣe tí wọ́n fi máa ẹ̀dà náà sí yóò bùkánná. wọ́n wá jọ sílé jọ mọ́ lójijì mo ní kí wọ́n á ti ràn ní. mo ní kí n tọ́jú ẹni wíkẹ̀ndì yìí ní fún tójọ́ mẹ́ta àbájá rí kẹ́ ìjọ tọ́nà sí kí yóò ní pàdé yálà ní ọlọ́run alàtúbi ọlọ́run alàjẹ́ wọ́n wọ́n pé àdúrà yóò kó má jọ àkòwé ah, rárá. wà máa ń rúbì kọ́ nípa ọ̀nà ọjà tó bàyà háyà. lóko jẹ́ síbi tó wà. àǹtísà náà fi fúnra ọ̀la àbíyá dá. bí wọ́n bí mo fẹ́ kó wà ẹ̀sẹ̀ máa béèrè pé ẹjú ìwé lé yín o. àǹtísà náà fi fúnra ọ̀la àbíyá dá. tí wọ́n ní ìnáwó ṣe kọ́ ẹ̀sẹ̀ máa jú ìwé lé wọn fún ẹ. wọ́n máa ń kọ́dà kó dín lọ nígbà tó ti mọ̀ ìsọ́ gbígbẹ́ ìlú ọdún méjì mẹ́ta sẹ́yìn wọ́n tún wá tún ní ìdí kó ọ̀nà ẹ̀wọ̀n òye ní símọ̀ torí pé bẹ́ẹ̀ ti dé dẹ́gbẹ̀yìn ẹsẹ̀ àdírẹ́sì o ah, náà lẹ́wọ́ ah, máa kó ètò lọ a máa lé ìwọ̀n ẹ̀sẹ̀ àdírẹ́sì. ومن قد عاد في طمعه فيلقى ذليلا مسلم سلوكاته رادا ìyẹn ó wà kó jẹ́ pẹ́lẹ́ tí òjò ṣùgbọ́n tí bí ó pa táwọn èèyàn lè ní mọ̀ lójú rẹ̀ pé lè ń pa àbí kò jó àbótí yójú jẹ́ kí èèyàn rí nìyẹn. wà á bẹ́ẹ̀ tó ń bá jó lójú kòkòrò. wà máa ń kọ́ ti hàn ẹ̀yà bí tọ́nà ìrìnàjẹ́ ní kọ́. ẹni tó bá fẹ́ mo lè láìsí bàbá ọlọ́jà rí pé irú aṣọ tẹ wọ ìfá ọ̀nà tẹ̀ rí bí abẹ́ ọ̀pá máa ń fi gírí nǹkan sọ́run. wà máa ń kọ́ ti hàn ẹ̀yà. ẹ jọ̀wọ́ náà wọ́n bàbá. wà máa ń kọ́ ti hàn ẹ̀yà. Allahu Akbar. bí tọ́nà ìrìnàjẹ́ ní kọ́ ọlọ́nkọ́ ọ̀nàdàrí pẹ́ anáàtọ̀fíhàn ó yàwó tí ẹ̀ ló ń sọ ó wá ń tó lówó lórí kíkì nǹkan bá yọ oṣù kẹsàn náà ni àtiwá ibà ibà ọlọ́njàrí pẹ́ náà lè ra àtàlà yẹn náà ní ọlọ́run àṣẹ rọrùn àtàlà àtàlà <laughs> láàrin ra àtàlà. wàmọ́ kọ̀dé á ń ṣáà. fi tọ́mọ̀ ṣàyẹ̀lẹ̀kọ́. ìwọ náà gẹ́gẹ́ bí àfa gẹ́gẹ́ bí ìmáàmù tíyàwó rẹ̀ wà ní oyún a ti gbọ́dọ̀ jẹ́ kó màálù àbí tó fẹ́ fi ṣèkó máa wà nílẹ̀ ẹni tó fẹ́ fún ẹ lọ́wọ́ ó kọ̀ wá sọ̀pọ́tì ni nọ́fìlà ni tó ń gbé gbọ́dọ̀ jẹ́ gbọ́dọ̀ jẹ́ pọ̀ òun létí kẹ́lágbájá ń gbé làkàṣì pé máa ah, tó ṣe ọmọ rẹ tó wà nílé ìwé wọn náà ti bọ́dọ̀ owó ṣe wọ́n zù lọ́tún lóṣè lọ́nà àláàdì tó wọ́n fi máa wọlé kó gbọ́dọ̀ dúró dé wọ́n ń gbé bọ̀ ẹni tó wá ń lò ṣẹ̀ ní fún ṣojú kòkòrò orúkọ rẹ̀ lọ́dọ̀ ẹnìkan òun ló máa wá fira rẹ̀ sínú wàhálà. bẹ̀lí lànà fúnni màsílù balẹ̀ ọjà. òun ló máa mú àkòwé káàkiri ilé olówó. Olúwa máa wá ìbẹ́dò ló ọ ní àwọ́dù. Olúwa máa há wọn lọ́wọ́. Àwọn afẹ́ra rẹ̀ sínú Gbogbo ẹsẹ̀ ẹjọ́ ọmọ tí ó lò níbi rẹ̀ rẹ̀ wá ń lẹ̀ fọ́lọ̀. Ẹ má jà wọ́ra wá ń lẹ̀ fáwọn olówó. Kẹ́nu bá ká wọn, kába lè rí ohun tó kọ àjẹ́ tó pọ̀ lára wọn tó ṣe kába lè sọ fún àwọn ọmọ wọn tí wọ́n wà títà pé kí wọ́n máa tọ́lọ́ wọn bá mú. ẹ̀bá wọn sọ a lè sọ fún àwọn ọmọ wọn tí ò kí irun tí wọn ọjọ́ mùsùlùmí báwo náà ti fẹ́ sọ̀rọ̀ wọn lálẹ́ kíyámà a lè sọ fún péyàwó wọn kóra a lè jẹ́ kí wọ́n kó gbogbo attachment táwọn obìnrin wọn ṣe yóò bá tọ́lọ́run nù ẹjá dúró tọ́lọ́run ọ̀rọ̀ máa tó wa. rọ̀háyé tó lè kọ́ náà àdá fásitì jìnnà. amóhù lọ́sùn ló ti mú àrí pé ìtẹ́lọ́rùn ológun gangan ní pẹ̀pẹ́ ọ̀rọ̀. àfẹ́rìtò bí abíyá lè ná àmùtàmá ní. o lè mí náà wá fi sapá láti wọ̀ sọ́run pé jẹ́ yáyọ̀ ọkọ̀. fàlàdà yàrá ní ìmọ̀lẹ́ àbábí olówó kan ní ẹni kí wọ́n dúró lẹ́nu ọ̀nà ọlẹ́ rẹ̀ kí wọ́n gbálẹ̀ kókókókó ẹjọ́ àwọn chief la dè rání. ní àná àti òbá invite mi kò sí ní mo fẹ́ lọ Kò pọ́n ní ilé kò pọ́n rà fà lé. Wọ́lá dáyàrá ni bí i mú nàní. Bọ̀dẹ̀ ní ilé kí mo wá text message sọ kí mo wá request látọ̀dọ̀. Fàtúntò bá iná mo bá dọlọ́rọ̀ bílọ̀ náà láyé ń pè mí pẹ̀lú àìní ìkan lọ́wọ́. àwọn èèyàn wá rò kó bí àwọn ti mílọ̀ ní àní ní ọ̀dọ̀ wọn fún mo yáyọ̀ ọ̀sán. kọ́dà ní kí ló gbóyàn ní ìgbéraga ni kò mọ̀ pé ìtẹ́lọ́rùn ni. àmúrú àlànà lè yí ìgbéra ìlè màlúù kiri. ilé náà ni mo fẹ́ kẹ́yìn náà ṣe àtúrà lánà àti ṣe bẹ́ẹ̀ ó nǹkan tí kì máa sábà rọrùn ní ṣùgbọ́n tí ọba lè kóra rẹ̀ ní ìjánu tó lè ṣe ẹni náà máa kórí rí o kírísà tún ti máa bá wà sí wa tẹ̀síwájú lónìí nínú sura wa tá à ń kà lọ suratul Hujurat Àti sọ́nà tún ti kọ́ àwa Mùsùlùmí lẹ́kọ̀ọ́ ńlá kan. Yá ayọ̀ lẹ́bí náà àmọ́. Ayúlá lẹ́bí náà àmàlú. Ǹjẹ́ akùnfà ti kò fẹ́ dábà yìí? Akùnfà ti kò bí nàbà yóò bá dábà ìjánú. Ọ̀rọ̀ ńlá rèé. Yá ayúlá lẹ́bí náà àmàlú. Ọ̀kan lára ń tó da ilé ayé rúlé nírèé ọ̀pọ̀ lára ń tó ti dáárì ìyàwó rúre ọ̀pọ̀ lára ń tó ti dáánú mọ́sálásí rúre ọ̀pọ̀ lára ń tó ti dá àdúgbò rúre ọ̀pọ̀ lára ń tó ti dá odindi ìlú rú tó ti fọ́ odindi ẹgbẹ́ tó ti fọ́ odindi ẹbí onítàfẹ́ sọ́lé nìyí. إن جاءكم يا أيها الذين آمنوا الله أنه الخيال وأبوده إن جاءكم فاسق بنبأ فتبينوا ẹnìkan bá wá báyìí. ìjà gọ́mbà rẹ̀ gan tí kò kí kan bá báyìí. Ìjà àtúnfà àdìgún. Tí ṣúgà kan bá wá báyìí. Ìjà àtúnfà àdìgún. Tí fọ́mátì kan bá wá báyìí tó wá fún information. Ìjà àtúnfà àdìgún. Tí ṣọ̀bọ léyọ kí kan bá wá báyìí. Ìjà àtúnfà àdìgún. Tí olóòfófó kan bá wá báyìí tó wá sọ̀rọ̀ fún yín. Ìjà àkọ́ fàájẹ̀kùn nínú abalẹ̀. Ó wá fún yín ní kan lẹ́wà sàn kankan fún yín nípa ẹnìkan. Ìnábà. Ó wá fún yín ní ìró èèyàn kan. Ah, òní kì í sọ fún ẹ sọ́jú lẹ́gbọ́ lẹ́nu mi, ẹ má jọ kọ́ mọ̀ pé èmi ni mo sọ fún yín o. Sọ̀tánù náà. Ó wá fún ẹ ní tuntun kan. Wọ́n wá ní ẹ̀. Allah. Àkóńbà àtàbí fún bínàbà ní ìfàdà ìjánu. ẹ má lè gbọ́ lẹ́nu yìí o mi ò bí ẹ má lè kíkọ síkírìtì yìí ẹni kí ni nǹkan náà padà. ṣé ṣé ẹ promise mi pé ẹni sọ fún mi ni mo sọ kí ni kí ni nǹkan tó fẹ́ sọ ẹ promise ẹ ọ̀pẹ́ ìdíyàn máa ń fẹ́ gbọ́ ojú òjì gbọ́ wọ́n ti ń sọ fún wọn fẹ́ gbọ́ fún un. gbogbo ẹ̀dí yẹn ló máa ń fẹ́ gbọ́ pípí nìkan náà ná ọ̀rọ̀ lágbájá ni mo wá sọ o ah. ẹ̀dí lágbájá àti làkàṣì wọ́n ti sẹ́yìn fúnra wọn ẹ̀yìn kan ó sì wá ah, ìtì ẹ̀ṣẹ̀ wo yẹn ẹ̀ bá ní tí wá fún ní ìròyìn. nípa ẹnìkan. ìjà àkóńfàdì kan nínú àbájú ìrọ̀bàdàbà ìjánú. gbogbo irú ọ̀ràn ìró yóò nǹkan wá sọ fún ẹ nípa èèyàn wọn ni lágbájá à ó sọ̀rọ̀ yín jù báyìí lánàá ó ní olè ní ilé mọ́tò tẹ́ ń gùn yẹn ó ní ìṣẹ̀lẹ̀ ta ilẹ̀ títẹ̀ lọ fowó ẹ̀ kó bàyìí jẹ ẹ̀rù ẹ ṣọ́ra o inú ẹ̀dá yíyan. òun èyí jẹ́ close mọ́tẹ́ àti ẹjọ́ ṣe wọ́díwọ́dí wọ́n láìkí bó ṣe ọ ṣe àwọn fẹ́ tó wá sọ̀rọ̀ ẹ̀ fún èèyàn ẹni tó wá sọ̀rọ̀ rẹ̀ fún èèyàn yẹn bó ṣe lè wùn kéèyàn ní ẹni nífẹ̀ẹ́ ní náà tó bó ṣe lè kéèyàn tó ó lè ba ẹ̀mí ẹni ẹjẹ́ sẹ́ni tó wá sọ̀rọ̀ rẹ̀ ó sì ti wá kó di ẹ̀ pé ẹ má sọ fún un ẹ má jẹ́ kó mọ̀ pé mi ni mo sọ fún yín o bọ̀dẹ̀ ẹ máa ṣọ ẹ ṣe àṣọra yín ẹ má máa finú hàn ẹ má jẹ́ kó mọ̀ pípẹ́ tí ń bàtí bí tẹ́ ń lọ ó tọ́lé ẹ pípa tí mo talẹ̀ ni mo ra mọ́tò bọ̀ tí ń ṣe ilẹ̀ bí ni mo ta ẹ ṣe ṣe mo mọ̀ pẹ̀ta rẹ̀ ṣé mo mọ̀ ẹ̀sùn níjò nípa ìṣìyàwó fún ọmọ fún ní ọ̀nàrẹ́bù ìgbà ìlọ́ra màálù fún àrárá mo já mọ́ tó ọ̀nàrẹ́bù yẹn tí màálù wà ṣẹ́sán tí mi mọ̀ kọ́ mọ́tọ́ ọ̀nàrẹ́bù tí gbé màálù yẹn wá ní ẹ̀wẹ̀ ṣọ́ra يا أيها الذين آمنوا جاءكم فاسق بنبأ فتبينوا ibi tẹ́lẹ̀ mi gúdù sí ni kókó pẹ̀lú mi lórúkọ jẹ́ ó tààrin àwọn èèyàn méjì rú kó pàṣẹ ní ikú dẹ́yẹ kó farapamọ́ kó dẹ̀ máa túlé kó farapamọ́ kó dẹ̀ máa túlù kó farapamọ́ kó dẹ̀ máa tú orílẹ̀-èdè kó dẹ̀ máa forí àwọn èèyàn méjì gbára wọn kó dẹ̀ tún dúró láàrin ọgbọ́n fẹ́ bá wọn parí ìjà. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ọlá ń tẹ́ nìkan wá báyìí. Bínà bá ní ìwọ̀ ìyàwó, ìyàn wá sọ̀rọ̀ ọkọ ẹ̀dá ẹ̀dá fún ẹ̀. Fáàtì kún bínà bá ní. Ìyàn wá sọ̀rọ̀ ìyàwó rẹ̀ kejì tẹ́jọ sí ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ wá sọ fún ẹ̀dá ìjà. Àwọn ẹ̀hàn náà obìnrin kan bí ẹ aládánwò ní wa. Àwọn gúùrù níbi ká máa tẹnu bọ́lẹ̀. Ká máa sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni láàrin ara wọn àwọn obìnrin láàrin ara wọn àwọn náà máa mú information lẹ̀ fún àwọn obìnrin ẹgbẹ́ wọn wọ́n máa mú information lẹ̀ fún àwọn obìnrin ẹgbẹ́ wọn kọ́dà wọ́n lè fẹ̀ pàdé èèyàn sínú mọ́sálásí ọ̀rọ̀ ọlọ́rọ̀ náà wá ń gbọ́n bẹ̀ o ẹwà rùpọ̀ wá sí dáwà ẹrùpọ̀ wá sí nọ́fílà ẹrùpọ̀ wá sí ni sọ nínú ilé yàrá ọkọ̀ àwọn lè ká mọ́ àti wá ẹwà ni mọ́gbìn ẹwà ni àgbìn ah umu, intruder ni túlẹ̀túlẹ̀ ni. yá ayúhà lẹ́bínà àmàlú ìjà àkọ́bá tẹ̀kọ́ mìnà bá irú bàtàbà ìjánu. wọ́n lè fẹ́ sáàánì nínú wọn àwọn abẹ́rẹ̀ ti ṣe ní tìlẹ̀ lónìí. àwọn ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn. àwọn ti pílánì oríṣiríṣi nípa rẹ̀. ìjà àkọ́bá. إن جاءكم فاسق بنبأ Nàbà sọ̀rọ̀ ìyàwó ẹ fún ẹ, ọ́n bá ẹ jẹ́ lọ́dọ̀ ẹ̀. ọlọ́run bá ní farabalẹ̀ ṣèwádìí. Bátàbá wá sọ̀rọ̀ ìyàwó lọ́dọ̀ ọkọ ẹjọ́ jẹ́ lọ́dọ̀ ọkọ kan ṣo. Ẹnìkan wá bá ìyàwó jẹ́ ní tiẹ̀. ìwọ náà wá bẹ̀rẹ̀ sí sọ méjì kò sí sọ mẹta lé ó ti máa ń ṣe nìyẹn ó ti mọ ọmọ ó ti pọ́nmọ jù ó ti pàdé jù ó ti ti dágírí jù ó ti ti burú jù ìgbéraga rẹ̀ pọ̀ jù. ó kọ́kọ́ sọ pé mo jẹ́rìí ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ hmm, ẹ má jẹ́rìí èèyàn ẹ̀rọ ẹni kẹ́ mọ ẹ má wọlé àyànjú ọ̀rọ̀ lé wa ni ẹ má lọ. ẹ jẹ́ máa ṣọ́ọ̀nù olófòófó. ẹ̀ṣẹ́ tó múlò fún gbogbo ṣe ẹṣẹ́ mà tẹ́lẹ̀ ní pẹ̀mẹ̀ ẹni tí mo lè fún yàn. ní àyínà máa ní wà nàìjíríà hù fàmà. ṣé òfófó Àfáàní pàtì kò jìnà sí. Kíbù àní nàmàmì wáyàjú oríwò bàmá. Àfáàní máa fèsì fèsì fún àfún ní chance àti máa rọrọ̀ ẹjọ́ rò lọ́dọ̀ ẹ̀. Kíbù àní nàmàmì wáyàjú oríwò bàmá. Torípé lára àwọn aburú tó máa ń sábà tún jẹ́ ìkúnlọ́wọ́ kólòfófó ni pé ó sọ ní ó tún padà tún dé lọ́nà tó ní ìlú. ìpè àníná máa ní ìwọ̀nyẹ̀jú ìhùn bàmá. gbogbo obìnrin tó bá fẹ́ kẹ́ ní òun ma gbogbo ọkùnrin tó bá fẹ́ kẹ́ ní òun ma gbogbo bá dédé tó bá fẹ́ kẹ́ àlàáfíà àjẹ báwọn lọ́kàn ó má dísì sí wọn ní wọn pé. wọ́n náà yóò rí òun bàná. torí pé àwọn àgbàlagbà lè bá ní kì í jẹ́ kí inú ẹ kì í jẹ́ kí etí ẹni di kì í jẹ́ kí inú ẹni dùn kì í jẹ́ kí etí ẹni di wọ́n ní kí n jẹ́ kí inú ẹni dùn. ìbò àníná máa ní ìwà nàìjírí òfà máa. torí ẹ̀ má ṣòfò fi àyè lẹ̀ kí èèyàn máa fọ inú ròbà ló jẹ́. bàbá làgọ́lé máa ti hùnà ìlà máa ná kọ́lù. Bàlágọ̀lẹ̀ máa fẹ̀rùn àìlà ànàmọ́lẹ̀. Kò sẹ́ni tó máa ń jẹ́ kí aburú ṣẹlẹ̀ láwùjọ jẹ́ ń gbọ́ ń bí, sọ ń àwọn ni wọ́n yára láti dàlúrú tàdúgbò jẹ́ bírú lọ ọ̀nà yára láti dáhánì jọmọ́ rú torí ẹ̀ àgbọ̀nà fún ọláyìí tàbá fẹ́ kálàfíà jọba tàbá fẹ́ kíṣọ̀kan wà nínú ilé wa tàbá fẹ́ kíṣọ̀kan wà nínú jọmọ́ wa tàbá fẹ́ kíṣọ̀kan wà lórílẹ̀-èdè wa tó lò fúnfún bá ti ń gbé ọ̀rọ̀ dé ẹjá ti apàdà fún ẹjá máa dójú tó mo ti gbọ́gbọ̀ mo ti sọ tó mo pọ́lọ̀ ń bẹ̀ẹ́ kó máa omi kọ́rọ̀ yìí tán torí kò níwùn mi kì í ṣe ìyẹn sínú jíjẹ́ gbọdọ̀ kí á mọ̀ jẹ́ kí n kí n bèrè lọ́wọ́ ẹ̀ ah, ẹ̀ẹ́dì ta ní ọ̀ẹ́kẹ̀ ah, jẹ́ kàrán lọ́wọ́ máa yẹn ká pílẹ̀ ipò náà ṣeṣe kújú wa ló sọ sọ sọ báyìí kiri ká bá pílẹ̀ bá a ti bá tiẹ̀ jẹ́ jẹ́ kàrán lọ́wọ́ ká sọ fún ẹ̀ sí àṣẹ jẹ́ ẹnìkan bá mú information wá fún wa ká wá sọ fún pé n tó wá sọ yìí àti ká pẹ̀ yẹn ká sọ fún o ìyẹn dá máa fi ràn wọn náà lọ́wọ́ ìyẹn làwọn àwọn àfi yọ ọ̀nà kúrò lọ́rùn wa tá máa wá lọ káàkiri àti máa lọ nọ́ọ̀sì tí ò dálẹ́ ní ẹlòmíì tí ìdìkú jù fẹ́ mi látọ̀dún kan sẹ́yìn nípa ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ẹlòmíì tí ìdìkú jù fẹ́ mi láti ọdún kejì sẹ́yìn ẹlòmíì ọdún kẹta sẹ́yìn ẹlòmíì tí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ fẹ́mi látara àgbọ́kúgbọ́ àti èrò kérò ó ti lé lọ́dún mẹ́wàá lè sìn Àwọn ẹ̀ ń sọ ń jí. Jíwọ́ nínà máa ní ìwà Nàìjíríà bàmá. Ìwà àti ẹ̀yìn ẹnìkan ló dẹ̀ máa kọ́kọ́ kú nu yín. Jíwọ́ nínà máa ní. Èyí tó dẹ̀ pọ̀ jù nínú àwọn kan náà ni fún wọn ló sọ pé. Jíwọ́ nínà máa ní. Ah, ó lè jẹ́ wípé èrò burúkú. Jíwọ́ nínà máa ní ìwà Nàìjíríà bàmá. Kí ni Mùsùlùmí fagídí ọkàn àti jìbìtì sẹ́ni kí ló fi yé? kí ni bẹ ẹ máa bá ọmọ ẹja ẹgbẹ́ rẹ lórúkọ jẹ́ torí pé wọ́n bẹ close mẹ́rin yẹn kí ni túmọ̀ kó máa bá ayàwó ọkọ rẹ kí tó fẹ́ gbà ní kí máa ọkọ torí pé kí bá lè ta lọ́dọ̀ ọkọ máa rí òun ẹlòmíì nínú àwọn ìyàwó á sọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ kọ́kọ́ wà lè éjì ẹ̀ à ah, ẹ̀wù mo ti fẹ́ sí mánéjì alágbájá o à ah! àwọn eléyẹn in fact ọ̀gá ní ẹ̀nà rẹ̀ tọkọ wá ṣe á ah, bẹ́ẹ̀ rẹ̀ fífún tẹ̀wọ̀n náà kọ́kọ́ máa ń jáde ìgbàtà ìṣẹ̀kí máa ń kówó lẹ̀ náà kò lè jẹ́ kẹ́ mọ̀ wọ́n ní kí n múlẹ̀ fún ní ọ ìyàwó yín jáde o àmọ́ àwọn àtúbà ó kàn yín sí ní ọ kọ́lá tẹ́ ẹ̀bá mọ̀ ọmọ wo fíìmù ọ́n sì ń wo fíìmù wọ́n ṣe wà ẹ́ ó mú sí ń wo fíìmù ẹ́ ah, tó bá rí ohun tí ò dá lára ó tó fẹ́ fàkíyèsí torí pé o fọ́ òòrí sọ àjẹbí ṣe béèrè kó kọ́ kọ́kún kọ́ dáwọn ní general question and ó má mọ̀ pé wọ́gọ́ ló kọ́ wa kó wa máa lọ ba ọkọ rẹ nínú jẹ́ kó ba lè kórìíra ìyàwó. ibi àní nà máa ní ìwà ẹ̀jú olúfà máa. gbogbo nǹkan ló ní Bẹ́lẹ̀gbọ́ ìmọ̀síwọ́n ma Bọ́dà ọmọ òbí, ọmọ mi a máa ba ẹ̀gbọ́n rẹ̀ àbábòrò rẹ̀ lórúkọ jẹ́. A máa sọ àìdáǹpa rẹ̀ kí ìyá rẹ̀ balẹ̀ kórìíra, bí kí bàbá wọn balẹ̀ Pàápàá jùlọ, àwọn tó máa ń pè ní ọba kan, àmọ́ bá kejì. Tí máa ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀, ọmọ bàbá rẹ̀ ni, ọ̀rọ̀ bàbá ló pa wọn pọ̀ ọ́kí lè ábì ọmọ bàbá mi ni bàbá ló pa wọn pọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ́kù mi ni lè omi ìyá kan náà lójọ bí wa bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yẹ lọ́rọ̀ ọ́kù ṣẹ̀ṣẹ̀ kú mi ni ìyá kan náà bàbá kan náà lójọ pẹ̀ ìmọ̀ àti ẹ̀pọ̀ ọ̀rọ̀ ilé yẹn ti yanjú. ìbúra nínú máa mi wà mẹ́tìrì rúfà máa. jà fàyè gba òkúkú ṣíṣe. náà má ṣe má dẹ̀ fàyè gba ẹ tó ń ṣòkókó. Àwọn èèyàn máa burú tó wá ní ma ma tó tó tó ń rí tó ń rí. akọ̀tí máa sọ tẹ́ẹ̀nà tẹ́lẹ̀ òbí ni. fàájì kan. àyà máa fẹ́ pàtàkì ẹ́ tí ó sì alágbáyá tẹ́lẹ̀ nígbà kan nìyẹn rẹ̀ wọ́n máa ní jẹ́ ń ka ẹni nítorí bí ilé òkèrè ẹ̀dẹ́ yàn. ìjà àkọ́mufáàtì kún bìnnà bàbí fàtàbà ìjànà. ọlọ́wọ́ ní sípò kí kan ọlọ́wọ́ wá fún ilé ìròyìn nípa kankan. fàtàbà ìjànà. fàtàbà ìjànà. àwọn tòmí ìbò ọ̀rọ̀ bìjànà lánàá. àṣẹ lélẹ̀ látọ̀dọ̀ ọlọ́run. fàtàbà ìjànà. má gbọ́ ọ̀rọ̀ kó dẹ̀ gbé sórí bẹ́ẹ̀ kó bó ṣe rí nìyẹn má sáré gba information gbọ́ ẹsẹ̀ kẹsẹ̀ tó bá ti gbọ́rọ̀ kọ́kọ́ jẹ́ òsòrò ẹ pé wọ́n jẹ́ fọ́ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ nípa ẹni ìrẹ̀jẹ́ ẹsẹ̀ kọ́bà òṣèlú ní àná àkíyíká ọ̀ṣípù fi wọ́n bá fún ẹni bad information nípa ọmọ ìyá rẹ̀ ẹ ò tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n tó bá fún ẹni good information nípa rẹ̀ fún alágbájáde láìkì yín gan-an ní kó kó jẹ́ pítọ̀ alhamdulillah ah, ọ̀nà kó bá mi fẹ́ràn náà ṣùgbọ́n tó bá ń fa burú fún ẹ nípa ọmọ ẹ̀yà rẹ kan nípa ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ kan ẹsẹ̀ kẹsẹ̀ kọ́kọ́ dá ojú ọ̀rọ̀ pé ah, kò lè èsì ni mo kọ́ sí mi ìṣe kan tí ò já fún ah, mi ìtì ìgbà náà mi ìtì ìgbà kí ló wá dúró tó ṣe ti ìgbà fọ́tàbá ìjánu. fọ́tàbá ìjánu. ní ta máa fi ní fọkànbalẹ̀ nìyẹn o. fọ́tàbá ìjánu. ní ta fi máa bára wa rẹ pẹ́pẹ́pẹ́ nìyẹn o. fọ́tàbá ìjánu. wọ́n tẹ̀ ní wá fi lálàáfíà nìyẹn o. ń tọ́lọ́ ní máa fẹ́ràn wa nìyẹn o kọ́kọ́ já ọ̀sẹ̀ kó kò lè ṣe bẹ́ẹ̀ sẹ́ kò lè jó òun. bàtàbà ìyànú. ọ̀rọ̀ yẹn ni tí ọlọ́run bá sọ fún àwọn mùsùlùmí níjọ́ kínní àná àwọn ọmọ ìyá wa àwọn aṣíwájú àkọ́kọ́ níjọ́ táwọn ọ̀dà àná kan dé ní wọ́n parọ́ mọ́ ìyá wa Aisha radiyallahu ta'ala anha tí wọ́n ló ṣe ṣìná pẹ̀lú Safwan. ọlọ́run bá ní wọ̀lọ́wọ́lá ẹ̀rẹ́sẹ́ ní ìtumọ̀ ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا tó bá pé wà táwọn ẹ̀yọ́ wá ń sọ fún pé àìṣà ṣe o kí tẹ̀ máa kọ́kọ́ máa ṣèwádìí pé alẹ́ rò kó ṣẹlẹ̀ kó ṣe náà ẹ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ dìbọn náà mùsùlùmí ọlọ́mọ ìyá rẹ̀ kan hùwà tí ò dá wọn ni ṣe ìbínú ọ̀hún fara fún mi náà amóhùn náà kò wọ́n ti rówó à ewu ní sọ̀rọ̀ làmọ́lẹ̀ yẹn ẹ̀mí náà wọ́n gbọ́n ní fọ́yẹn ti bá lè ṣe iṣẹ́ náà ara ń fún èmi náà <laughs> ó dẹ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀ ti jẹ́ kò yí jẹ́ láọ́lá ibi sẹ́ni àìsùn mú المؤمنون والمؤمنات بأنفسهم خيرا Ọlọ́run nígbà tó wá sọ fún pé àìsà ṣe ṣe ọ̀nà jẹ náà. Lọ́nà ní mòmìnú. Tó bá pẹ̀ yóò dùgbà kó òdodo gbàtẹ gbọ́. Ibi sẹ́ni ìṣòmú kó wájẹ́ pé Kẹ́yìn wá kẹrù ríro ra yín pé àwọn ò gbọdọ̀ sí, á tẹ̀lé kí ìyàwó àfà wá wá sí. Wọ́n kọ́ lò dáadáa ìmúkún mọ̀bí. Kẹ́ wá sọ pé àdáparọ́ lílé àwọn olówó apárọ́ wáyàwó ànábì báyìí, àwọn olówó apárọ́ wáyàwó àfà wá báyìí. Ìsì ẹ Ẹ

kíṣẹ̀ tọ́ ni máa ráyè lọ́dọ̀ ni. Wàláwọ́lá fàtílù lọ́rin àléìkún wọ́rọ̀ mẹ́tù bí dúníà wàlẹ̀ àríwá. Ọlọ́ni táwọn Mùsùlùmí ìgbà yẹn ṣe táwọn ọlọ́dọ̀ sí ni. Tọ́lọ̀ gba ń tẹ́ nìyẹn sọ gbọ́. Làwọ́lá fàtílù lọ́rin àléìkún wọ́rọ̀ mẹ́tù. Ọlọ́ni tó kè bá ń ṣe àánú ọlọ́run lórí wọn ni. Ijú ni ẹ̀rẹ́ wọn lọ́nà lórí wọn ni tí ó tí ó máa ń ṣàánú àwọn olùgbàkó ló dáyé àjọ. Ọlọ́run tí wọ́n tọ́wò yẹ pẹ́rẹ́. Lámàtàkùn sí ìmọ̀ àpapítún ní àdákùn ní àwọ̀bín. Lámàtàkùn fi máa àpapítún fi hì àdámìn àzù. Ń tẹ́ lọ kó sí tẹ́ lọ dọ́wò tẹ́ náà lọ ń bá wọn fẹ́ ló sọ. Lámàtàkùn lọ sí òkú méjì mẹ́ta tẹ́ ń sọ́ láàárín ara yín. Lámàtàkùn máa dàgbò ní ọ̀bín ó ní wọn bá ti fìyà tó ń jímọ̀ jẹ wọn. ibi tala kọ ọ̀nà òun àlìsínà ti tó. ọlá nígbà sẹ́yìn náà ń wíwó ròwòrò lẹ́nu ilọ́hùn sẹ́yìn ìyàwó àìsà ti jìnnà. sẹ́wá ń tẹ̀ ní àná mi rú. tala kọ ọ̀nà òun àlìsínà ti tó. torí pé wọ́n ní títí bá gbọ́ ọkàn àrò. kò sí ni tí a ṣe lè bẹ̀rẹ̀ ọlọ́run tó tí a bá ń pàrẹ̀kọ́ púpọ̀ kí n tẹ́yà gbé akọ́kọ́ lọ ní máìdì ẹ̀nà ìyá máa lọ òrùlé mi ná ìyàwó mi ṣùgbọ́n tó sọ̀rọ̀ yìí dọ́dọ̀ ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ó fi òjíṣẹ́ ọlọ́run pé á ṣe àìsàn lè ṣe já lóòótọ́ àbọ̀ lè ṣe já lóòótọ́ wáyé òdíje ànábì òdí mọ̀ kó ṣe ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ oríṣiríṣi àdánwò ló máa ń kan ànábì ọlọ́run àbájáwò tí lélẹ̀ yìí ni jẹ́gbẹ́ ànábì rú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlọ́nà sọ pé àá káni pé kìí ṣe fọ́lọ́run bá fọ̀yàwó àìṣà ọlọ́run lọ́run káni káyàwó bá sọ̀kalẹ̀ ni bá dàrú jù sí i

òun ni bàbá Aisha ó wá máa sọ pé ọmọ ọ̀gáhùn ní ìyàwó ànábì ṣe láti ah, lọ mú wọn Nàbà ń wòrò wòrò káàkiri. Wàtà nàbí àfúwà yìí máa lé ìsàlákọ̀ sí ìrìn. Ọ̀rẹ́ lẹ́hà wá sínú ilé ọ̀dọ́ ilé tí wọ́n rẹ́ ń sí. Wà á rí pẹ́ nìkan gbé àwa wà wá. ó méjì náà tìbọ́jì wíwé ìkọ́jì wá sínú ẹgbẹ́ wájú ẹni tó wọ́kùnrin wá kò mọ ẹni tó wá bó ṣe jẹ́ sí bóyá bàbá rẹ̀ ni bóyá bọ̀dá rẹ̀ ni bóyá àbúrò rẹ̀ ni kò yẹ tí ò mọ́ ìbá ń ka ní information burúkú káàkiri ẹlẹ́hàá mi wá kọjá wá ó dàpẹ́lẹ́ hàn ní ó dàpẹ́lẹ́ hàn ní láà ìlàhà ìlàlá ẹlẹ́hàá máa jọra wọn gbọ́dọ̀ fún ìfọ̀mù àlùbáríkà ni ẹ ṣọ́ra fún iṣẹ́ mọ́ máa bí o. ibi tààdà kọ́ọ̀nà owó mi àlèsí náà ti kan. ọlọ́run bá nígbà tẹ́ ẹ fẹnu yín wí tẹ́ ẹ gbà náà. àtàkù lúnà ni a fi wá ìkún máa lẹ ìsàlẹ̀ kan bí ẹ̀rù. ètò burú nínú ìṣesí dáyé ni kí wọn máa mọ tí ò ní mọ̀ ń parẹ̀. wàtàkà sábúnà o náà mú ọ̀rọ̀ wa tàbónàhù hajjìnà ọlọ́ni tẹ́ ń ṣe ń gbà náà wọ́n tàbónàhù hajjìnà ìmá fani lórúkọ jẹ́ ìmá dúnú tí yóò ṣe máa tàbónàhù hajjìnà ìmá sọ̀rọ̀ ẹni lẹ́yìn láìdá tàbónàhù hajjìnà ìmá gbé information ẹni káàkiri wọ́n tàbónàhù hajjìnà ìmá rántà rẹ̀ ní ká máa rántà ẹni ẹlẹ́ni wọ́n tàbónàhù hajjina. Ẹ máa ń pa ọmọlúwà tí àwọn èèyàn ya pẹ̀lú ẹnu. Wà táàzà búná hajjina. Ọlọ́run ní ẹrù pé nǹkan kékeré ni. Wà á lọ yìí àrùn yìí. Wọ́n máa ń pa ní lọ́dọ̀ Ọlọ́run. Wà á lọ yìí àrùn yìí. Torí pé wọ́n ń bá rojọ́ ọ̀bẹ́rí lórí ọmọdé lọ́rùn lọ́rùn ló máa wọlé. Tọ́lá ti lọ bàyàn jẹ́ ń tẹ́ẹ̀sọ́ tó báyìí ṣe rí tó láti kọjá àdúgbò bá òyìn abẹ̀rẹ̀ sí wo látòkè délẹ̀ ni. Ọmọ wa fọ́ ṣe wàláwàlá níbi tẹ̀lé tó ọlọ́run tó bá pẹ́ pàṣẹ yìí tiẹ̀ gbọ́ ní ọ̀pọ̀ táwọn kan wá sọ̀tọ̀kùtọ̀ ọ̀rọ̀ yẹn mo wá parọ́ báyàwó ànábì àbọ̀ wá parọ́ bẹ́ẹ̀ nìkan náà láàrin yìí àbọ̀ wá sọ̀ kankan pa nìkan nínú yín ó lè tán ما يكون ما يكون لنا أن نتكلم بهذا ما يكون لنا الله أكبر نتكلم بهذا والله أنتوا عارفين رقم على ni kò

kó léwu ẹlòmíì tí wọ́n dún ọ̀rọ̀ wọn ọwọ́ ìyá ló bá ló fi ń kà bòròbòrò ń tí ò ṣe ọlọ́wọ́n fi jẹ wa o tí wọ́n bá bọ́ sọ́wọ́ ìyá ọwọ́ tọ́ṣọ̀ tí wọ́n bá tọ́ṣọ̀ ẹlòmíì tí ò ṣe ṣe tí wọ́n lọ gbọ́rọ̀ sa bẹ̀rẹ̀ sísọ pàtọ́rọ̀ bá wá padà wá jáde wọn pé ó wá di ohun tí wọ́n wá kẹ́kùn sí lẹ́sẹ̀ sẹ́ni mi bá gbọ́ báyìí kò tí ì máa ń tó ṣẹlẹ̀ o sọ́sẹ̀tì ni ẹ̀dẹ̀ mọ̀ fọ́nà má jà á ṣìṣe ìyá wa kan tí ò ní ìmọ̀ ìyá náà rí mo gbọ́rọ̀ pa wọn ni o tí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ìyá yìí ń ta ẹja ní Ṣàgámù ni ni wọ́n wá mú àwọn ọmọ mọ́là kan tó ń lọ ó lọ jí ẹja odò ó lọ jí gbé ọwọ́ wa bàá wọ́n á ní àwọn olóǹtàbù ó pọ̀ wáta ní ọjà báyìí ló bá pọ́ǹtì yóò níjà ló bá níjà tó ń ta fún rẹ̀ lọ́lọ́pọ̀ bá pààyà à kẹba omi tọrọ yìí ní agbára dé wọn lọ́pọ̀ bá gbé yẹ̀ ó di police station à ọkọ̀kọ̀ wo tó ń pààyà àwọn ẹ̀rẹ́jà odò ń bẹ̀ ọ́ ti pé ẹja ẹja àìsí ni wọ́n bá ń bẹ̀ èkó débi sáńdì ni wọ́n bá ń bẹ̀ màmá bọ̀dẹ̀ náà ta sí màmá ní sákì ní sí ẹja tó tà fún yín wọ́n ní wọn ò mọ́rí tẹ̀jà fún un kílẹ̀ ẹja o kílẹ̀ ẹja ló ń sí ẹja bá kí náà yẹn àkópa àdába yọ ní ìyá wọ́n ní kódà ìyá yẹn kì í jẹ ẹja àwọn ẹja odò yẹn àwọn ẹja àrọ̀ kankan yẹn wọ́n ní kódà ìyá òórùn rẹ̀ kódà kì í jẹ ábìlẹ̀ fún wa máa wá gbà ta. àdẹ́dẹ̀ gidi wọn padà rí pé ìyá kọ́ ló rẹ̀ já lọ́wọ́ ẹ̀ tó pọ̀ ṣe ń bọ́ ọkọ̀ pọ́ìntì ẹnìkan ni èyí tó pọ́ìntì náà bá gbé ẹnìgbà tí wọ́n fi gbé àwọn míì ti gbé ṣe wọ́n ti dáná lọ tòrò àtọ̀ pé àyíyá alágbájá abájọ ọmọ kọ́kọ́ ti ṣe foundation náà abájọ ọmọ mìíràn wo oúnjẹ oní ìtọ́mọ̀ ẹ̀ ṣe àwọn ọmọdé wo ṣe ń náwó bí ẹlẹ́dà àṣẹ́jà olè ló rà 二 ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا Irú àwọn wàkíwà èròkèrò ọ̀rọ̀kọ̀rọ̀ ọba ìbá ń jáde lẹ́nu kèfèrí, kò gbọ́dọ̀ jáde lẹ́nu èmi àti ẹ táwa jẹ́ mùsùlùmí náà. Máyẹ̀kùnù lànà. Ọlọ́run ní sẹ́yìn bá gbọ́ rú ẹ̀ ní ẹgbẹ́ sọ ni pé máyẹ̀kùnù lànà. À ń tàkà lámà bí hàdà. Òbí máa ń nájà ṣàánú àmín. ó yẹ kẹ́ ẹ ní kò yẹ fún àwọn akẹ́lá sọ̀rọ̀ eléyìí o èmi ò ní bá wọn sọ o kódà kẹ́rẹ́ ní tó ń sọ́kẹ́ máa dáwọn ẹlẹ́nu sọ òjẹ́ bẹ̀rù ọlọ́run ní kò jẹ́ lójú ni ọlọ́run máa ń sọ yẹn òjẹ́ bẹ̀rù ọlọ́run tó bá padà ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ó máa ti dẹ́ṣẹ̀. ràhánà ti kàrá àtàkùn jáde ní àrí Ọlọ́run pẹ́lú àjẹ́ sọ pé wọ́n láì irọ́ ilé yóò, irọ́ ilé méjì rí sí o. Ọlọ́run ṣe wà àti fún wọn ni o. Ọlọ́run ṣe fẹ́ ìdà àtẹ̀yìn náà. Ẹṣẹ́ lọ́run ṣe wà àti fún ọ̀sọ̀ hábàjọ́ sí àná. Ọlọ́run ṣe àbàdá ó ti fi fi wọ́n ní mọ̀ ń ṣe wá àti fún yín jẹ́ àti fún yín wọ́n ní mọ̀ ń ṣe wá àti fún yín pé ẹ gbọ́dọ̀ tó padà síbi irú ìṣẹ̀lẹ̀ yìí mọ́ láyé yín láyé láyé ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́bá gbọ́dọ̀ gbàgbọ́ òdodo ni ọ̀ ṣùgbọ́n tẹ́bá gbọ́dọ̀ gbàgbọ́ òdodo tẹ́bá gbọ́ wá sí ń tán sí ní kẹ́ máa ṣe mọ́ yẹn tó máa tó bá ti ṣe wà tó fún lórí ìṣesí kan pé lágbàjá tó máa ṣe yóò dá ó yẹ kó stọ́pù kí ni ẹ̀kọ́ yẹ ṣe mọ̀ ní bípa gbóyàn bá ṣe rin ilẹ̀ sí níwà tí ti máa gba tọwọ́ ẹ̀ níwà tí máa gba tẹ̀mí ẹ̀ bípa bá rin ilẹ̀ ẹ ṣe wà tó fíyàwó ń títí títí báyìí á sì máa wo fíìmù náà ni aláwọ̀bá ní òun ṣe wá sí nǹkan tó mú mi ní òun kìlọ̀ fún ìní ọ̀ nǹkan tó mú mi ní ìgbẹ́gbẹ́ bá tí ní agbára jẹ́ àwọn tí já sí. تشيع الفريدة tó yẹ pé àwọn nífẹ̀ẹ́ sí ohun táwọn fẹ́ láyé wọn. a ń tẹ̀sí àyèfà ìjà. wọ́n kí wọ́n máa sọ bàjẹ́ àwọn olùgbàgbọ́ òdodo. a ń àyèfà tó. ni sábẹ̀ ẹlẹ́hàá lè kanra àrùn tiẹ̀ nìyẹn àbúyẹn lè àlébù wọn nìyẹn. rọ́dà yà lè lójú kòkòrò àrùn ti ẹ̀ nìyẹn èèyàn á ní àwọn àwà àwọn àrùn kéékèèké kan ilé tó lè wà lára ẹ̀ wá sí tó pọ̀ wá láti wá mú àléébù tẹ̀lé tí wọ́n wá mọ́ á sọ fáwọn èèyàn àbí tó jẹ̀ tí wá rí pé kì í sàléébù ni ìmí kì í sàléébù ni ọlọ́jọ́ má fàdánwò kan wa bálẹ̀ ilé ní ìtọ́ọ̀lé bálẹ̀ ilé ó ń tọ́ọ̀lé ìwọ wá ní information rẹ lọ́wọ́ ọ̀rọ̀ kan débẹ̀ ni ó dẹ̀ tí wá trust the creator tí a ti tẹ̀sí tó tẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá náà túnmọ̀ nǹkan mí tí wọ́n lè ṣe sí ló bá gbọ́ ló bá ní ah, ah, ojú òṣèmọ̀ tó ń ṣe ẹlòmí ìdájẹ́ aṣọ bó ṣe ń wo àbójú yẹn pàlẹ́ àná máa ń tẹ̀lé ẹ́ eh! báyìí sọ̀rọ̀ fún mi lẹ́lẹ́ àwọn náà sọ fún mi fún ara wọn. Ah! Ah! Ah! ó ní kódà láti máa di pápá sílẹ̀ kankan àpàtọ́ bá lọ ní kódà lọ súnmọ́ sí lọ́sùn wa fẹ́ sùn àdágbọ́n ti ìdí nítorí pé síkì náà bá lọ wá báyìí à ṣó mọjọ́ kan báyìí ta akíta rọ̀ wí tán àwọn adágbọ́n tuntun ni wọ́n ti nù àsọ pé apá olómi ti dà síbi tẹ́sán ẹnì kan ló gbàgbé wọlé adágbọ́ pọ́pọ́ àwọn làwọn náà sọ kí fẹ́ jẹ léèrè ibi kókó máa sọ ìbàjẹ́ ẹ̀dẹ́gbẹ́. wà á fi náà sí máa ń la àyíbá fi ní. ẹnìkan wà láyé tí ò láàlẹ́ gbòòní. wà á fi náà sí. ẹnìkan wà láyé tí ò níbi tó kù sí ni. wà máa fi náà bí máa ń lá àyè ìbàdí. ọlọ́run ò dá perfection fara wa láyé ó dàdí jẹ́ndọ̀ ká tó pé tán. wà máa fi náà bí. sáàrí náà lébò kankan lára. máa ń lá àyè ìbàdí. àlébò ara ẹ lòun bí ẹni tó bá ti sọ̀rọ̀ ẹnu ẹ máa ń rùn. wà máa fi náà bí máa ń lá àyè ìbàdí. oríṣiríṣi àlébò ló wà láàárọ̀ ní kálukú. Mánéjì oníkálukú ọ̀hún pẹ̀lú àlébù ara wọn. Wà máa fi náà sí aláàrẹ̀ bá fi yí. Kò sẹ́nì kan sí ilẹ̀ láyé tí ò ní bọ̀dì. Àwọn àgbàlagbà máa ń sọ á ní bọ̀dì. Wà máa fi náà sí. Ìtura rẹ̀ ni pé kò sẹ́nì kan tó wà láyé tó pé. Wà máa fi náà sí. Ìlágbára ṣe ti adó bọ̀dì. Bọ̀dì yẹn máa wà. Wà máa fi náà. Tọ́wá bèèrè lọ́wọ́ ìyàwó ní kálukú náà sọ bọ̀dì ọkọ ẹ̀. Wà máa fi náà. Tọ́wá bèèrè lọ́wọ́ ọkọ ní kálukú sọ bọ̀dì ìyàwó ẹ̀ tẹ́lá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ ọ̀pọ̀ tí ọmọ ẹ̀ lágbájá bó ṣe dáa tó ibi tó kù sí rí. tẹ́lá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní mọ́ bí tíya rẹ̀ àbí bàbá rẹ̀ kù sí. ọ̀pọ̀lọpọ̀ àfa máa lé ọmọ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó máa lé àfa. ṣùgbọ́n tó dáa jù ní kókó panumọ́dà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa ṣe ẹ̀fẹ̀ má ṣe yẹ̀yẹ́. ìkọ́ ni àwọn òní wọ́n máa fi àlébẹ̀ nìkan máa ń Má fẹ̀lú sọ má fọwọ́ jíwe ara lè yí, wọ́n máa náà tó kókò ẹsẹ̀ rẹ̀. Gbogbo bí ya bọ́lọ̀ ń ṣe dáhùn ibi tó mọ̀ ọmọ fi kí sí ara rẹ̀ níbi kókósẹ̀ rẹ̀, àti ká ẹsẹ̀ rẹ̀. Bí ya ká mẹ́fà ní ìṣẹ́jọ̀ márùn-ún, ọlọ́mọ ọmọ ṣe ti ẹ̀bẹ̀ yìí ṣọ́yá sọ wà lẹ́sẹsẹ̀ ẹgbọ́n àwọn bàbá lẹ́yìn bá ní àwọn náà gbọ́ọ̀rọ̀ iye wákàtà jáyì sáàfilárọ́ akọ̀ yìí wọ́n bọ̀ yìí wọ́n ní àìsójú ojú ká mẹ́sàn-án ta ẹlòmíì tí ò pé mẹ́wàá mẹ́sàn ni wọ́n ní kàńsojú ẹ̀ kàńsọ pé ثم رأيكم سورة أبا ولا تزخر بقول أو إشارة gbogbo ohun tó wá lè ní ṣe pẹ̀lú pé o fẹ́ bá ẹnìkan lórúkọ jẹ́ torí pé torí pé wọ́n já fẹ́ o fẹ́ fún àwọn èèyàn ní ọ̀rọ̀ o fẹ́ sọ̀rọ̀ kọ́ ìsọ pé wọ́n ló mú information yẹn wá ah tó bá jẹ́ kọ́rọ̀ ọlọ́rọ̀ ni ìwọ ní fún ẹ láti sọ ọba jẹran ọmọ ìyá rẹ lẹ́yìn láì dájú ń bọ̀ ìbílẹ̀ yẹn náà tó bá wá fún wa ní information nípa ẹnìkan إن الذين يحبون أن تجعل الفاحدة في الذين آمنوا أما نقول أنتو فلا تما أطمئ بجاء ولبقوا دودوكا كانوا ما ذاكون يليما أما نجل تلي رجو لي ودك للقيامة يا وليا أخيما الله يعلم وأنتم لا تعلمون

ẹ máa ṣe research ẹ máa ṣe bá ìṣèwádìí ẹ mọ̀ pé sọ̀rọ̀ tí wọ́n wá sọ yẹn ilé àkàtà tí kìyàn ṣèwádìí ẹgbọ́ wáyé ilé ìròyìn tẹ̀ nílà ti ṣèwádìí kò tuntun fẹ́ fi mọ̀ ó ṣe kò ṣe bìtẹ̀ fẹ́ gbọ́ èmi ṣáàgbà kókò ṣe ní ti tèmi àgbàgbẹ́dọ́kàn jẹ́ fà ẹ̀ ẹni ìdílé kókò ṣe kódà kò ṣe tẹ̀ ní mo gbà èmi dẹ̀rẹ̀ ó máa bùkátà kéèyàn ṣèwádìí láfẹ́dá lẹ́fẹ́ fọmọ fún ṣe ẹ̀mọ́ ni ìyàwó ẹ̀ tó lọ ó lù tó múkàdé láàrẹ̀ oṣù méjì lóbìnrin ẹ̀lò lọ síta ẹni ẹ̀ ṣòro ọmọ fún lóòótọ́ o ìyẹn báyìí ní sípò kápá sí ẹlọ ṣèwádìí wọ́n ṣèwádìí náà wá padà rí pé àṣóbìnrin yẹn ọkọ máa dé méjì ẹ̀ lọ́kọ́ bá ká ọkùnrin mọ́nú ilé ọkọ̀ pọ̀lẹ̀kùn kò ṣílẹ̀kùn bọ̀rọ̀ nígbà tó máa sílẹ̀kùn bá lọ́kọ́ bá bá wọn hẹ́ ọkọ̀ bá ṣinú bí ọwọ́ tí ọkọ̀ gbé báyìí ọlọ́wọ́ ti bá ìjẹba dà ó lọ sí méjì lọ tútù lóòótọ́ ṣùgbọ́n tó bá dé ní àdúgbò náà ni ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí ní àtẹ̀yìn tí wọn náà lè ṣe tó burú jù bẹ́ẹ̀ lọ ọ̀pá ìpínlẹ̀ lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ ṣé wọn náà lè ṣe ni alábìsọ̀rọ̀ sára sọ pé òun náà máa ń jowú ó ní wọ́láhù àríyà òrùmínà ọlọ́ngan pàápàá jowú jù wà lọ ìnìláyà ní ọkùnrin jẹ́nà àjàjú alábìnrin pọ̀ ní wà ní jọ́nà ọkùnrin tí ò bá ń jowú ìyàwó rẹ̀ sọ̀tàlá tó wáyé kókò sí tó kàn ilẹ̀ ìjọba aláàdì súnà tó bá mọ́ nípa obìnrin má jáde ẹran sọ pé ibi ìfẹ́ òfin má ti má ti mi sílẹ̀ mi sílẹ̀ fáwọn aláàdì súnà yẹn ẹlẹ́wọ̀n àgbàlagbà ní alẹ́ ẹ̀fẹ́ wa ẹ̀lẹ́ òbójú àwa náà òbójú ẹ̀bẹ̀ wá náà òbá jẹ́wó. ọlọ́wọ́ fẹ́ tán á lè sinẹ̀ torí máa ṣán ọlọ́wọ́ ṣán ọ̀lẹ́sẹ̀ ní ọ̀ní jẹ́ kíyàn fi tèmi lè sí pàṣẹ tí lọ ó ṣe nìyẹn náà lọ́wọ́ aya obìnrin lóbìnrin àlọ́ sáṣọ obìnrin lóbìnrin sókè àwọn ní ó ìyẹn ló wá gbọ́ wá ní gbọ́dọ̀ yẹn ṣinú bí ó lù ú kò wá sọ bí tí kéèsì ọ̀rọ̀ yẹn ti ń bọ̀ ó wá lọ́n bá lórúkọ jẹ́ pé kọba máa fọmọ fún bóyá ọ̀rẹ́ rẹ̀ níyàwó ó kàn mú kéèsì lójijì ni ó mú láàárín ẹ̀dẹ̀ yóò dá o ọlọ́ba ní sẹ́ni kan bá fún yín ní ìròyìn pẹ̀lú. àtàbà ìjànú àwọn tó fi ìbúkọ máa ń mú gíga lálẹ́ tí ó bá tún fi hùn àdámáfà nítòun náà dì ní. ẹ máa wá padà bẹ̀rẹ̀ sí kábàámọ̀ pé kí ni mo ṣe fún. ó gbàdúrà ti lọ gbọ́

ẹwà wo ẹni tí ẹwọ bíbí wọn níbi tí ẹnu dé ẹgbẹ̀rún dé bẹ́ẹ̀ wọn sì kì í máa ń sáábà kì í ṣe kì í sáábà tí kò ṣeé ṣe ni kí bà lórúkọ orúkọ yẹn ṣe kì í ṣe ṣe ó ewu tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tó gbẹ̀yìn lórúkọ jẹ́ padà ó padà fúnra rẹ̀ wá sọ pé

tọ́mádé gbẹdọ́dọ̀ ẹ rìjẹ́tì ẹ̀ wọ́n fúnú funfun láàyè kó máa sórí yìí sọ wọ́n kì í ṣe olè jẹ́ lọ́wọ́ rẹ̀ tó bá gbélé wa tí ni ra tó káàkiri ojú àti yàrá kò ra ha mo ni gbé kíni sí gbé sí wọ́n tún retí kó tún sì ń gbé ní ìbọ̀ ṣùgbọ́n tó bá gbé yìí dé sí ọ̀rẹ́ nira ojú àti kò tún nírì ní ìgbé ṣíwé náà láti máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àtúnbọ̀ níjọ mọ́ǹdé pẹ̀lú ògo ọlọ́run ọjọ́ mẹ́ta péré náà ni àti ìtẹ̀síwájú wà láàárín ọ̀sẹ̀ tó àwọn ìdánilẹ́kọ̀ọ́ ilé ìtasún ní àwọn ògbòrò káàkiri ọjọ́ sátidé a ní ìdánilẹ́kọ̀ọ́ àdúgbò wo ni ti sátidé àti sátidé ni níjọ sunday ilé ẹ̀nà náà ní ní ọjọ́ jọ sunday ní ṣàfáìnà àbí saturday ṣọ́n the first on the first tẹ́rẹ ẹ̀kọ́ the first ní ti ṣàkáni ìjọ saturday ní ṣàlọ́ ìjọ sunday ní ti àwọn ọmọ yàwá sí olúwo adàbíjọ thursday ilé yìí ṣọ́ọ̀dà pẹ̀lú ti àwọn ọmọ yàwá sí onípẹ̀lẹ́gbọ́ ìbẹ̀rẹ̀ ọmọ kò jẹ́ máa ọbíìsì àwọn ọmọ ya ní àwọn ìjókòó àwọn ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn tọ́pìkì tí àwọn ìdíkọ̀ ìdáwọn ìjókòó náà ọlọ́run kò jọ kó má jẹ́ kí wà láwọ̀ jẹ́ sọ́kàn kó lè bá ní ìbádà fún wa kó má jẹ́ kí kárí ni àti gbogbo ohun tí ó máa ń bá ṣe olórí ẹni jẹ́ kó má jọ ba ìṣe ẹnì kankan wa jẹ́ kó jẹ́ ká ba níbi tó dérè gbọ́dọ̀ níbi tó dérè òun náà ni inú ṣe olórí wa níjẹ́ gbọ́dọ̀ sí àwọn tó hálákàlà ń fún ní kàṣà استبرك واسمك السلام عليكم ورحمة الله وبركاته